أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين المعبود المستعين إله الأولين والآخرين فاطر السماوات والأرضين المحيي المميت وإليه المحشر وهو على كل شيء قدير صلوات الله وسلامه على سيدنا محمد البشير النذير والسراج المزهر المنير خير الأنبياء كلاما وأرفع الأنبياء مقاما وأحسنهم حجة وكلاما صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأحبابه واتباعه وعلى كل من اهتدى بهديه واستنى بسنته واقتفى أثره إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أتاكم الله سبحانه وتعالى àtọ̀rọ̀ ìtẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fún anábíwá muhammed sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà jọrọ̀ àti àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé wọn lẹ́yìn eléyìí àbíọ́lá ọba subhanahu wa ta'ala wípé ó ti ṣe àlékún àánú rẹ̀ fún wa orí rẹ̀ tó fi jí wa láàárọ̀ inú mùsùlùmí tó tún ṣe wá ní akírun àpadà sí aburú àpadà sí ìgbà tí máa kọlu yẹn tí yóò fi ní jẹ́ akírun mọ́ tí yóò fi ní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọ sàṣọ wa ń bẹ̀ wọlé tẹ́lẹ̀mẹ́lá ilá ilọ́lọ́ bákan náà là ń bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala wípé dáadáa nú ayé tọ́lọ́mọ bá ṣe fún wa tọ́lọ́mọ gbára wa wọ́n ṣe àlékún rẹ̀ fún wa wọlé alikiyama tá ń bẹ̀ wọn ọlọ́mọ bá fún wọn sàṣe ní ìrọ̀rùn fún wa o wọlé tẹ́lẹ̀mẹ́lá ilá ilọ́lọ́ nàbí láti máa tẹ̀síwájú níbi tí a bá tíra alimọ́gùnì ìpínkì hajj wọlé ọmọrọ tá a bá dé à ń sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ tó ní í ṣe nípa ìṣẹ̀rọ̀ ká gbé ara mi ayélujára wọn ẹ sọ báyìí nísìnyí orígun tá a dé ń bí òun náà ní orígun ẹlẹ́ẹ̀keje wọ́yẹ́lùwí ìṣẹ̀rọ̀ mi wọ́lá yẹ fífò ìṣẹ̀rọ̀ mu ilẹ̀ abìníjà lẹ́yìn náà èèyàn wá dà níyàn gbígbé aṣọ ara mi èèyàn dà níyàn wípé èèyàn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nusufu yìí iṣẹ́ ìjọsìn yìí ó yẹ báyìí nìyí ìṣòrọ́mù gbígbé ọ̀làlàáfíà láì sí àníyàn nínú rẹ̀ lìkọ́ oníbi sọlọ́lọ́hu aríhì wọ́sọ́lẹ̀m ànábì sọ́nù ọ̀rọ̀ rẹ̀ wípé ìnámẹ̀lẹ̀ àmẹ́lú nìyà iṣẹ́ tí mùsùlùmí ó ṣe tí ó gbà ládàá níwájú allah subhanahu wa ta'ala àbí èyí tí ó ṣe tí ó gbẹ̀sẹ̀ lé lórí bí níyà pẹ̀lú kí ni o àníyàn ni ọwọ́ ń bẹ̀ bí ọba títà níyàn ń bẹ̀ kọ́ o mùsùlùmí ò ní ládàá aṣọ tó bá ṣe bẹ́ẹ̀ ni kò lẹ́sẹ̀ rẹ̀ sòwàfà àwọn àpò oníbíkú àbí kọ́ ẹ́ tó fi kìhíyà wọn ni wà níyà tó ń ṣàtúntò tọ́lá ní ẹ̀tẹ̀rí yẹn ṣàrùtùn gbèsè ìrírí amẹ̀lì mọ́jẹ̀mú ló jẹ́ fún gbogbo iṣẹ́ tí yẹn ọba ṣe bí a sọ̀lá wọlé fẹsẹ̀rù lèlè amẹ̀lì bí iṣẹ́ tá a ti ọba dé àti ọlẹ́sàn tí ó bá ti bàjẹ́ àníyàn náà nìkí ni o àníyàn ni ó di tá rẹ̀ tó ti yé báyìí náà bẹ́ẹ̀ la fẹ́ fún ọmọ èèyàn ànútukú bímọ àhọ̀rọ̀ ntọ́gbàsọ ara lìtàwùkìdì máa fi kọ́lìbì wọ̀lìyẹ̀zúlẹ̀ ìltibas láti lè bá a sọ̀ńtọ́ wà lẹ́mí rẹ̀ kó lè bá a kàn án nípa àti pé ní ìjọ mọ̀ jẹ́ bí ìrújú kó lè bá a kúrò ń bẹ̀ wọ̀nyí lábì wọ́yẹ̀kú yóò fi làbẹ́yì lẹ́nu tó mọ̀ sọ wípé ní nàwẹ́yì tó lọ́rùn mọ́ mọ̀dàníyà ọmọrọ́ àwòl hajj àbí mọ̀dàníyà hajj wà á xọ́rọ́mtò bíi hìlélá mo gbọ́ sọ́hárà níwọ̀ fílẹ̀ yìí nítorí tọ́lọ́ labẹ́yì aláhùnmá labẹ́yì yóò wá kọ́ntínú pẹ̀lú labẹ́yì kàrẹ́ lọ́bàrún ìlà áfírí tẹ́lifíà títí dé ìparí labẹ́yì aláhùnmá labẹ́yì kàtà àmà wí tọ́ba wúyàn ẹ́ àyẹ́sùkúrọ̀ máa àhàrọ̀mọ́ bí yìí fi tẹ́lifíà tìhì ní tóbi ṣe kí ni ara mi wọ̀ ní tẹ́lifíà rẹ̀ ń kọ́mẹ́ńṣán rẹ̀ nítorí tí àfáàwà anas tó gbà wá nu hadithi ni olóhùn gbọ́ tá nẹ́bí sọ pé ní làbẹ́yìká hajjati wa umrọ mo jẹ́ pé ìwọ ọlọ́run pẹ̀lú hajj àti kíni o àti umrọ. wọ́n bù kọ́ ló gbà wá wọ́n ń làm yẹn ti ṣèbí ṣẹ́yìn kí ọba wa wí nǹkan wàkùtà sọ̀rọ̀ aláàmúdárọ̀dì níyà tọ́wọ́ fi mọ lórí àníyàn nìkan kàfáà kò sábúrú ń bẹ̀ náà èyí ni pé kéèyàn bá ti gbé tó bá ti wà lánìyàn nínú ọkàn àyàn pé tọ̀ ara mi àtọ́ ara mi tó mo fẹ́ gbé wọ̀ yóò nítorí iṣẹ́ báyìí ni tí ọba wù jáde nínú làbẹ́yíkà láfúnmọ́ làbẹ́yíkà rẹ̀ èyí wọn náà tó kò sábúrú ń bẹ̀ eléyìí tàwí nǹkọ́ o kọ́wùlù mẹ́lìkì ni wọ́n ṣàfẹ́ẹ́yì wà áhmẹ́dà ọ̀rọ̀ ìmọ̀mù mẹ́lìkì ìmọ̀mù ìmọ̀mù abu hanifa rahimahullah àwọn sọ wípé ní wà níyẹn nìkan ò tó kíyàn kó ti gbé hara mi ṣe hajj àbí ṣe ọmọrọ àbí ṣe méjèèjì papọ̀ tó ń gbé tí wọ́n ti làbẹ́yìkà lọ lórí ẹnu rẹ̀ àbí àwùsọ́ọ̀kì lẹ́ẹ̀dì àbí kó ṣe wípé láti ibi tó ti ń bọ̀ wá torí kó tó amẹ́rin àdáyá lọ́wọ́ àníyàn wò sí tó bá àbí kó tó gbé jáde kí láì pè ní sáwùkù làádì kí ẹ mẹ́rin àdáyọ ẹ̀rìn àdáyà lọ́wọ́ òun náà ni pé láti gbé téèyàn ti ń bọ̀ wá sí hajj kéèyàn ti kí ni o kéèyàn fa ẹ̀rìn àdáyà rẹ̀ lọ́wọ́ ìtọ̀ tó bá jẹ́ òun o haji hajj tó ń fẹ́ lọ ṣe ẹ̀rìn àdáyà tó ń lọ pa lélẹ̀ òsì ẹ̀ ǹjẹ́ alẹ́ mu láti nàìjíríà mi àkèéṣe dandan ni kí èrò àmọ́ nùsùn náà lọ́wọ́ kò sí yé báyìí bẹ́ẹ̀ láti ní kí ni sáwò kúlù hajj bẹ́ẹ̀ bá ti wá mú lọ́wọ́ tó wọn pé kò sí gbósí lè wórí apá kan náà àníyàn rẹ̀ pé tí mo mú lọ́wọ́ yìí gbọ́ nítorí kí ni nítorí ṣe hajj ni mọ́mọ́ bó hanifa ní kò tó àbí kó ṣe kí ni kó tún wí jáde lórí ahọ́n lẹ́yìn àníyàn tó dà sínú ẹ̀mí rẹ̀ lè hadithi kọ́láàdì ibìnisa ibìnil ansori ibìnisa ibìnil ansori nítorí hadithi sọ̀hábàtà fẹ́ dárúkọ yìí wọ́n sọ̀rọ̀ bàbá rẹ̀ ó ní ànábìsọ pé já ẹni jìbìrìl jìbìrìl wa fún òun ni ọwọ́ ni ya muhammed rẹ muhammad sọ fáwọn èèyàn rẹ ayélujára àtúwádàmún bíi tẹlifíà tí wọ́n gbóhùn wọn sókè bíi làbẹ́yìká láhùnmọ̀ làbẹ́yìká tí wọ́n ń ṣe eléyìí ni mọ́mú abu hanifa ti ibi gbóni tọ́ba ti sọ bẹ́ẹ̀ àti gbóni tẹlifíà tó wú sókè wọn káàníyàn ló ti gbin òkú náà bá sókè bẹ́ẹ̀. فإنتق بغير ما نوى إن عقد ما نواه دون ما تلفظ به ọ̀dà tó bá wá ti pé lẹ́mí rẹ̀ hajj nìkan lọ́wọ́ à ń bẹ̀ tó ń fẹ́ ṣe pẹ̀lú àníyàn àbí tàmọ́tọ́rùn hajj àti umrọ́ ló ń fẹ́ ṣe àbí kìrọ́ yọ da méjèèjì papọ̀ pẹ̀lú iṣẹ́ ẹyọ kan àbí ìfúrọ́ọ̀d yóò ṣe kí ni o yóò da hajj nìkan tó lóhùn nìkan. lọ́wà lẹ́mí rẹ̀ àmọ́ wá sọ nǹkan míì jáde tí ọjọ́ mọ́tẹ̀mí rẹ̀ wọ́n ní pé iṣẹ́ ìbáàdà ájì tó o lórí ntọ́wà lẹ́mí rẹ̀ ni yọ́ọ́ máa bá lọkùnrin já èyí tọ́wà lórí ahọ́n rẹ̀ tó sọ. wọn ní àwọn tá a ìmọ̀ látẹnu wọn tá gba ìmọ̀ wọn nínú àwọn onímọ̀ lórí eléyìí àti pé àníyàn dandan ni anàlìwájúbá ìtọ́jú dandan àníyàn ni òun náà dẹ̀ni tá a nígbàrà tìkì kò dìgbà tí èèyàn bá ti kí ni òkè èèyàn wá tó ń wí jáde àwa fẹ́ kí èèyàn ti subhana allah kọ́sàfọ̀ mọ́ ọlọ́run kó dúpẹ́ fọ́ ọlọ́run kó gbọ́ ọlọ́run ọba tóbi kọ́bìlà ìlàlì ti tẹ́lifíyà tí wọ́n ti kó tó bẹ́ẹ̀ làbẹ́yìí kàlá fún mọ́ afẹ́ ni ìdásítáwà alárọ̀ ìlàtìyà ọmọ gẹ́gẹ́ bí nǹkan tá a fọ síwájú náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti bá láti lórí nǹkan ọkùnrin rẹ̀ láti ibi tí láti mi kọ́ ọ̀fẹ́ ó ti yé báyìí nìsín. nítorí nǹkan tí mo ń bò fọ́ rí gbà wá nínú àdìsá bá wa anas báàbà mo ń bò sọ pé ní ojú ọ̀nà kan rèé àtàmídù wàtẹ̀fìrù wàtẹ̀kìbìrù kọ́bìlà ìhìláàlì àìndàrúkú bí àlàdáàbà ìdúgbọ́fọ́ lọ́hùn ìsàfọ̀mọ́ ọlọ́hùn ìgbọ́lọ́wọ́n ọba wa tóbi síwájú kí ẹ̀ tó mọ̀ sí làbẹ́yì kẹlẹ́ àmúmọ̀ làbẹ́yì nígbà tó bá gbọ̀ nǹkan fún rẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé ní túnmọ̀ rọ́kìbà àtà ìdà sáwà bíi adàlbẹ̀ìdà ànẹ́bí wa gbọ̀ nǹkan fún rẹ̀ títí tí nǹkan náà fi báláǹsì pẹ̀lú ànẹ́bí tó dú orí lórí ibi tó dúró sí hamida lọ́ọ̀hà ànẹ́bí wa dúpẹ́ fọlọ́run ọ̀sàfọ̀mọ́ ọlọ́run oní ọlọ́run mo jẹ́ pé rẹ mo fẹ́ hajj àtijọ́ ọmọrọ wà á hàlẹ̀ náà tó bí yìí náà àwọn èèyàn náà ti kíni o àwọn náà wá sí làbẹ́ yíká pẹ̀lú sáà níbi náà ṣe mí. afọwọ́ hafiz ibn hajar rahimahullah nínú fatih olùbárí wọ́n sọ wípé ni ó kéré nínú ẹni tí ó máa ń sọ̀rọ̀ ń fa nǹkan báyìí lẹ́yìn ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ wọ́kìlà àwọn kan sọ wípé ni ìmọ̀ ìtọ́sọ̀ lábẹ́ pé ní báàbù àtàhàmẹ́dì wàtàsíbíhì wàtàkìbíhì kọ́bùlẹ̀ ìhìlẹ́lẹ̀ àìdàrúkóbi àdàdàbà òun ni wípé ọfẹ́ ti rọ́tù fáwọn tán máa lérò wípé bẹ́yẹn bá ti ṣe tàsíbíhù nìkan bẹ́yẹn ti ṣe tẹ́kìbíhù ọ̀sàfọ̀mọ́ ọlọ́run ọdúgbẹ́fọ́ ọlọ́run ọgbọ́ ọlọ́run tóbi wọn ní èyí náà ti rọ́pò tẹ́lẹ́bíyà wọn láwọn tí mọ́ bùkọ́ ṣe

tọkàn gbé wọ láti mí kọ́tù rẹ̀ wàlábò sọ́ọ̀kùhù ilẹ̀ ayé mìíràn lóṣùkì tàlẹ́ àtàkọ́bílà tọ́wà kò séyìí tí ò lè yí sínú àwọn ìjọsìn mẹ́tẹ̀ẹ̀ta bóyá ájú kàmọ́tọ́ àbí ájú kẹrọ àbí ájú kẹrọ àmọ́ o síwájú kótó tàwa kò ní ọ ọgbọ̀rọ̀ tí kìíní o ni ó ti tètè ṣe pé èwo lòun fẹ́ ṣe sínú ìkànnù mẹ́tẹ̀ẹ̀ta fọ́tàmọ́tọ̀ kí là ń pè ní àjìká mọ́tò wọn hmm? nípa ń pè bẹ́ẹ̀ òun náà ní pé ní alápàtà tẹ́tẹ́ ní abọ́sọ̀ asọ́ sàrẹ́ ìdáná mi nínú yín dìde àdìde kọ́ wá sọ ọ́ nù wá sọ fún wa wá sọ fún wa ó sì sọ̀rọ̀ sókè ni o. hajj sàmọ́tò òun náà ní pé ní tọ́ba di ní àkókò àwọn oṣù hajj. tó ti báwọn níbi ẹ tọ́ba dìgbà yẹn yóò ṣe kí ni o àyè sọ̀rọ̀ ìmọ̀ bí lọ ọ̀rọ̀ yóò gbára ní òun lọ òun múra láwọn oṣù hajj ni ṣe kí ni o yóò gbé ara níwọ̀ wípé kí ni wọ́n kó gbára níwọ̀ ọwọ́ sọ ara níwọ̀ igun bẹ́rẹ̀ ṣe kí ni o bẹ́rẹ̀ ṣe òun múra fún tọ́ba ti wá parí umrọ́ tán èsì kí ni o yọ bọ́ àtọ̀ ara mi lẹ̀ nínú ọdún ìdìtẹ́mọ̀ ọdún yẹn náà nínú àwọn oṣù hajj mi ló ṣe wá sí hajj bá wọn. dúró náà yẹ di àyílẹ̀ abẹ́lẹ̀ bíi kò ní padà sí ìlú rẹ̀ o tọ́ba ti padà sí ìlú rẹ̀ ó ti di hajj mi bá wọn kọ̀jẹ́ tàmọ́tò rẹ̀ nínú mọ́tà tó ti bọ́ sọ ara mi umrọ́ lẹ̀ wọ́n. ibẹ̀ ló ti wá tó gbéyà sọ ara mi ájì padà nígbà tá ya bá wà ní àyè amọ̀tẹ́rì wíyà nígbà tí ọjọ́ kẹẹ̀dọ́ gbélé jíjẹ abadé sọ ọ̀nà tí àbọ̀ ọ̀nà sí ọ̀nà sí ṣé tí mo sọ yìí yí ọ dáadáa bí díẹ̀díẹ̀ ó yí ọ ó yí ọ sọ tó sàlàyé wáyé pé ní anáhùn máa ń gbé ní alhaji wà fi wà ìrìn àjò ájì ẹyọ kan tó ṣe lọ mo ní kí òun ló pọ̀ táwọn ará nàìjíríà máa ń ṣe tọ́ba rántí mo sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ mi ìrìn àjò kútọ̀ àwọn alágbádá náà lọ sí ájì bó ṣe jáde kúrò léwu hmm? yóò wá sí jámù ọ̀bẹ́yìn lọ́rọ́ múra tó wọlé ájì ọ̀fẹ́ ṣe ájì àti múra papọ̀ wọ́sùn mi ya mùtàmọ́tíà ẹ̀ńtọ́ba ṣe irú ìtàwá yìí à ń pè ní ájì mùtàmọ́tíà nítorí pé gbogbo ń ta ní ámọ̀sí nínú aṣọ ara mi láàrin ájí àti múrọ́ gbogbo ẹ̀ ní ó lẹ́tọ́ àti ṣe wọ́n tí mo wù hajj àmọ́ yóò pẹ̀rọ àdáyá nígbà mi yóò kún mi hábẹ́rẹ́ mọ́sídìí àrọ́ kí ọba ti pẹ̀lú àwọn ará mọ́sálásí ọlọ́run ọba àbẹ̀wọ̀ sálà yóò wúye bá wọn ìdí nǹkan padà yìí fún wọn lójú kó lè bá jẹ́ tirẹ̀. hajj bàbá sọ̀rọ̀ òun ni wípé ní lápòjú ìbáyìí nìyí àwọn ẹ̀sìn lọ hajj báyà tán bá wá dọ́ọ̀mù tán bá ti dọ́hùn tó gbọ́ tán bá dé bí lápòjú wọn sọ̀kalẹ̀ sí mọ̀dínà àbí ìlú mi náà ẹ́ nǹkan tí mọ̀dínà sàpèjúwe tán bá ti wá fẹ́ kó mọ̀dínà wọn yà sí mí kóòtù àwọn ará mọ̀dínà tán lọ sí mọ́kà zolófò lẹ́yìnfà ibẹ̀ wọn ti wá gbọ́ sọ ara mi bá wọn lọ sí wọn múra tán bá wá dé mọ́kà gbàrà wọn sì tàwa kù wọn sàṣàfà àti mọ́rúwà tán bá ti parí tán wọn sọ̀rọ̀ agége ẹnu wọn wọ́n ti parí báyìí wọ́n ti parí umura nù wọ́n ti ara mi lẹ̀ ọ̀sán wọ́n mọ̀ wọ aṣọ nọ́mà padà oṣù mẹ́pẹ́ ní tíyẹn bá wà nù aṣọ ara mi kò lè ṣégin kò lè wọ aṣọ nọ́mà wọ́n ti bọ́ ara mi lẹ̀ gbogbo ní wà nù aṣọ ò lè ṣe àwọn ọmọ wa ti ń bà wọn lè lè fàwọn nǹkan míì náà tí wàá gbogbo àyàmù tẹ́rìwì ọjọ́ kẹjọ nínú oṣù lulí ìjà òde ẹ́ táwọn yóò mọ̀múra fún pé ájì gẹ́gẹ́ wọn òun náà sọ̀rọ̀ ajáde lọ́sàn-án òun yẹ wà gbé ara mi ájì wọ̀ tó ti yé ọ dáadáa wọn ó ti yé dáadáa dáadáa yẹ wọn àwọn mi náà wọn lọ sí tó náà tó ti yé pé ájì kà ó yé dáadáa dáadáa. dáadáa ẹ́n káwé sàlàyé rẹ̀ fún mi. òdìye àwa ní bí irú ẹni bẹ́ẹ̀ yóò fẹ́ràn àdáyá tí ìbá ti ara mọ́sálásí àbẹ̀wọ̀ àwọn àfa sàlàyé pé ní kí la gbàlérò pẹ̀lú ahlul masjidil haram àwọn ará mọ́sálásí àbẹ̀wọ̀ abẹ́ntí òsì ní àdúgbò bẹ̀. lọ́dọ̀ àwọn ìmọ̀mù sáfẹ̀ yìí àwọn sáfẹ̀ ẹ̀yà àti àwọn hànábílà wọ́n ní wúwà mẹ̀ǹkẹ́ẹ̀nẹ́ dúnà mẹ́sáfà tìlùkọ́sù gbogbo ẹni yóò tó pé ní láti lé ọlọ́wọ́n ọba àbẹ̀wọ̀ kàába títí délé rẹ̀ gbogbo òrìn àjò tí ó ṣe ẹ́ kò lè ṣe é débi kọ́ wá gbòdébi wípé ní ọ̀wá kírun arìnrìn àjò ọ̀gbọ́ láti lé rẹ̀ sí haram ní mọ́kà bó ti lè kó jìnnà tó kò ní tó yìí ní tí èèyàn bá fi máa kírun arìnrìn àjò tọ́ba ti tó bẹ́ẹ̀ kọ̀ pẹ̀lú ara mọ́kà kọ̀ pẹ̀lú ara ilé ọlọ́wọ́n bá mi wọ̀ mọ́. wàyí ń da mẹ́ẹ̀lì lọ́dọ̀ mọ́ mẹ́ẹ̀lì kí olùhùn ahìlú mẹ́kà àwọn ará mọ́kà nù àwọn ni ábìrì mẹ́sìdìlì àwọn tó ń bẹ ní àyíká tó ń bẹ lágbègbè mọ́kàlá wọ́n ti túwà àtàwọn tó wà ní àdúgbò tó ń pè ní bí túwà wọ́n mẹ́ta ẹ̀ ní ìdúrà rẹ̀ àti tó bá dọ̀rùn kan bẹ́ẹ̀. wà á ń da abi hanifa lọ́dọ̀ àbú hanifa àwọn wo ni àlọ́ ló fi haram ó ní mọ̀nká nàmínà mi kọ́ sí ilà gbogbo àwọn tó bá wà ní mi kọ́ àyíká tí wọ́n gbá sọ ara mi wọ̀ padà sí mọ́kà padà àwọn ní kí ni o hábìrì mẹ́sìdìl haram. وذهب ابن عباس وطاووس ومجاهد والثوري àfọ àtàdárúkọ yìí wà á lù zọ́ọ̀hì àtàwọn zọ́ọ̀hìríyà àwọn tá a dárúkọ yìí kọ́ mọ́síhàbí wọn ni pé ìlà ànáhùn àhàlùlù harọ̀ wọn láwọn ará ilé ọlọ́wọ́ ọba àbẹ̀wọ̀ àwọn ní kíni o ànágbé ni hàbìrì mọ́síjìdì harọ̀ tó yé tọ́ fàyídà sáfàrà lùmùsàmọ́tì ọ̀bá dàlù ọmọrọ̀. ẹnitọ́ fẹ́ ṣe ájù tàmọ́ tó ń ta nǹkan lọ́wọ́lọ́wọ́ yìí tó bá ti wá lọ sí ìrìn àjò lẹ́yìn tó parí wọn mọ́rọ̀ rẹ̀ tán ìsálàfà ahẹ́lú ìlmi ìdáríkà àlà àrùbá àti àkùwá àwọn onímọ̀ wọ́n ti ya apẹ̀rẹ̀ lórí nǹkan lórí tẹ́ni ń ṣe sọ́nà mẹ́rin tọ́kọ́ àtọ́lẹ̀ pé ti bọ́ kìrọ́ ti bọ́ tọ́wọ́ parí ẹ́ ọkàn lè padà sílé nù bẹ́ẹ̀ bí àwọn olórí wa nàìjíríà báwọn mìíràn táwọn náà ní pé à ah, òun sáré ní ìgbésẹ̀ tó yà pé àtẹ́ǹdì sí ìdí ó lè wálé gbọ̀tọ̀ pàdé múra wọn ó lè wálé ọ̀gbọ́ bí alákòjú wo nísìnyí nígbà tó náà zálà sí màdínà tó dé màdínà bí a bí awà ní zulukọ́ twenty eight twenty nine ọwọ́ àti bọ́ọ̀sì zulhijjah. àwọn ẹnìkọ ẹja wọn lọ mọ́kà o èyí tàbí mọ̀dínà yìí tó àbí ó ti èlò jù bẹ́ẹ̀ lọ ní mọ̀dínà ni bóyá wá di bíi tírì ìdúró ẹja ẹja wọn lọ mọ́kà wọn wá lọ dúró fèlè ara níwọ̀ fún wọn múra ọwọ́ adégbòrò mọ́kà tán tọ́sí tàwáfù tó gbé tọ́wọ́ parí iṣẹ́ òmùra tọ́gbọ́ àtọ́ ara mi lẹ̀ tọ́wọ́ àtọ́ ìjọ lè padà sí ìlú rẹ̀ ẹ lè lọ lé kò sí wọ́n àmọ́ ti lọ lé nì kò sí àjùtà mọ́tò ọ̀rùn náà kò ni o tò lórí kọ́ lọ lé padà yìí làwọn àfa àwa ní ọ̀rọ̀ mẹ́rin aláwọ̀kọ́ ni pé àná mùsàmùsì ọ̀rùn wọn ní bó ti òun náà ó sì wà ní àjùtà mọ́tò ọ̀rùn náà wà láyé ẹran àdáyá tí ẹni tó bá ti ájìtà lọ́kùnrin máa ń fa kò gbọ́ fún yọ fà á nàní tàwa ó sáàkọrọ ilẹ̀ àìlíyí àwòrán yìí dáàrẹ̀ sọ́sà kú òní gbòòrò mọ́ta àyè àbẹ̀wọ̀ kó ti tíráàkù jáde ìpadà sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ àwa tá a wá láti nàìjíríà àbí láti ìlú yìí tá a wá kó ní mọ̀dínà àbí tá a wá láti nàìjíríà àbí ìlú yìí náà ni àti wá kó nàìjíríà àti kó mọ̀dínà àti gbàdé ìjọ òun mọ́ra àmúnà àwọn àyè tá a fẹ́ ká lọ fi títì rẹ̀ àti ìdè wúdù ní gbogbo tá a lọ mọ̀dínà ìdákẹ́jẹ́ àpadà lọ àwọn wá kó ní mọ́kà wọn padà lọ sí mọ̀dínà padà wọ́n lọ sí kíni wọ́n lọ sí wọ́n lọ fíjìtì jábàlú owó àwọn mùmìnì àwọn sọ̀hábà nẹ́bí tí wọ́n pa fún owó wọ́n lọ fíjìtì wọn wọ́n ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ àwọn náà ti wá àti fúnra wọn wọ́n kọ́ra wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ìgbésí ayé táwọn ẹni ìwúlò kó tó di pé ní wọ́n kó tó gun wúlò nì àti ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ ká tẹ̀ lánàbí ká mọ̀ yàpá nàbí wọ́n á parí rẹ̀ tán wọ́n padà sí mọ́kà padà wọ́n ti rìn àjò náà nù tòun ti pé ní kíni wọn padà sọ́dọ̀ àwọn fámìlì wọn wọ́n ti rìn àjò náà nù ó ti yé àbí òye ìrìn àjò wọn kọ́ wọ́n ti dà ó ní ìtumọ̀ wọ́n ti rìn àjò náà tòsí bẹ́ẹ̀ náà kọ́ o àwọn àfa àtọ wípé nílẹ̀gbẹ́ kan ìsìláàfọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ní mùtàmọ́tìrùn náà ni wọ́n hajj tàmọ́tìrùn náà ni hajj wọn bọ́n ti tẹ̀rìn àjò òun náà kò ní pé kán mọ̀pẹ̀ náà àdáyá di ẹni tí ọ̀gbá tẹ̀rìn àjò ọgbà alákọ̀ọ́kọ́ nìyí. ẹlẹ́ẹ̀kejì anahu ìnsáfárọ́ mẹ́sáfàtà kọ́sùrẹ̀ kánípẹ́rù ẹni yìí àbáwọn wọ̀nyí tó yẹ pé àníyàn wọn ni pé ní hajj kí náà fẹ́ hajj tàwọn tán wọ́n wá sí ìrìn àjò ìrìn àjò yẹn dẹ̀ ní ó gùn débi pé àwọn dédé ibi tá a ti lè máa kírun arìnrìn àjò ni fòmọ̀rọ́jà mùsùlùmẹ́ bilhajj sọ̀rọ̀ mùkúrídà wọ́sàkọ̀tọ̀ ànìwòsàn ọwọ́ apàdà wa lẹ́nu tó gbọ́dọ̀ ara mi hajj wọ̀ bó ti wà wọ́n ó ti jẹun tó ṣe hajj yìí fọ́ọ̀rọ̀. ẹran tí ẹnitọ́ bá ti ájùtà mọ́tò wọn pa ó ti gbọ́ kó wò kò ní pa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wọ́sáàbà ilé yìí já mọ́ ọ́n fi ẹ̀hẹ́lẹ́lẹ́ àìlè àwọn tó pọ̀ nú àwọn onímọ̀ eléyìí ni wọ́n dì mú ahmed eléyìí jẹ́ ẹnìmọ́sí àbí ìmọ̀mù ahmed wọ́wọ́ mọ́rù wíjù àkọ́ wà ìsáàkọ́ wà ní eléyìí àkọ́ ìsáàkọ́ tọ́ ìsìláàfù ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ya pẹ̀lú sí ni pé anáhu ìdá sáfàrọ̀ ìlà àìlí sápọ̀tọ̀ àgbòdà wọn ni lọ́dọ̀ àwọn èyí ni pé ní ẹlẹ́ẹ̀kejì ń tọ́ba sẹ́yìn àjò tí ò tó mọ̀sáfàtàlì ọ̀sùn ìta àlùmọ́ àti kírun arìnrìn àjò ẹ́ ó sì wà lábẹ́ tàmọ́tọ̀ yẹn sálàyé ìlú yìí ẹ́ ìsìláàfù aláwùjọ ní kíkíní wò ó sì rìn àjò lọ àwọn òbí límìtì ti gbé ní ìjẹ́ èyí tó kó dèdè tí ẹni máa kí òun arìnrìn àjò ìmọ́tò ọ́sà ti àjò kúrò ní mọ́tà the next ni wípé òsìkò ní àdùgbà mọ́tò òsìkò ní òsìkò ní àjì kódà ìrìn àjò rẹ̀ ń ìjọba àwọn ẹbí rẹ̀ lọ́lọ́ ìjẹ́bùmíì náà lọ́lọ́ làwọn fi pé ní ìyẹn kó mọ́tà lọ sí òkè wúhúdù láti ṣàpèjúwe next ni wípé kílàgbé o mùtàmọ́sí ọ̀run ni ẹran tó yẹ káwọn tí wọ́n bá ṣe àjìtàmọ́ tí wọ́n pa òun ò ṣe aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ah, ẹja wò wò ìrìn àjò tó ṣe ṣé ìrìn àjò ó gùn tó ní táwọn fi kírun arìnrìn àjò sọ fún wọn ò wo límìtì fún ìrìn àjò rẹ̀ wọn ò wo dísáǹtì rẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn wò dísàn pẹ̀tọ̀ tọ́ba ti tún tèdè nǹkan tó lè mọ kí wọn arìnrìn àjò dí kò sí ájò tàmọ́tàn ọ̀nà ájò ìfúrọ́ọ̀dù ló ṣe òun kò ní fẹ́ràn àdáyà mọ̀kòwó mọ̀kòwó tọ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé ní tọ́ba ti pé ní ọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀ àwọn aráalé rẹ̀ lọ́dọ̀ ọwọ́ apàdà hajj ń wa ti hajj wọ́n ní ájú ìfúrọ́ọ̀bù ni ó ṣe ní àbáwá sí ọ òsì tàwọn tó ràn wọ́n ó túmọ̀ sí pé nbẹ eléyìí ní tá a lè máa gbọ́ yé nbẹ̀ ní kíní tó bá sẹ́yìn àjò lọ́gbọ̀n míì tí ì sọ́dọ̀ àwọn ará alé rẹ̀ ìdáni ó sì wà ní mùsàmá sí ọ̀run náà àmọ́ tó bá ti rẹ̀ lọ́lọ́kọ́ o ó ti di ájú ìfúrọ́ọ̀bù tó di yé àwọn tó sọ orí nǹkan báyìí سيدنا عمر بن الخطاب رضي الله عنه وأرضاه أعطى ماله òun náà lẹ́sìn mọ́tẹ́ àbí àbí hanifa rahimahullahu ta'ala tó yé tó yé àbójúdàpọ̀ kọ̀dàpọ̀ hmm? ẹ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin anahu ìrọ́jà ayélujára mìíràn sákòtò ànihù dẹ́m wọ́n mẹ́ta bí ṣàfihàn wọ́n ní pé nígbà tí yẹn ti gbà sọ àmì láti ní fọ́ọ̀mù rẹ̀ tọ́wọ́ lọ sí ìdí ọlọ́run ọba àbẹ̀wọ̀ ọwọ́ parí ìgbẹ́ ọ̀run rọ nígbà tó wá parí ẹ̀ tó ó tún wá padà síbi tó ti ti ní àyè tó ti padà ní ní kóòtù rẹ̀ tọ́ba ti rí bẹ́ẹ̀ kọ́ o ó ti di mú fúrídùnú ni ẹ̀tọ́ ájì nìkan ṣe kò ní fẹ́ràn kò ní fẹ́ràn àdáyà eré ìdìbò sábà ó sí pé ní ta fẹ́ gbọ́ gbogbo tí ọba <clears throat> mọ̀tàmọ́tì ọ̀rọ̀ àmọ́ tó bá ti padà sí mi ìkọ́ tó rẹ̀ ń kọ́ o ó ti di múfúrì ó ti yé ẹ́ orígun ẹlẹ́ẹ̀kejì alìsirọ́ hajj kìrọ́ aṣọ hajj tàmọ́tì ọ̀rọ̀ tán hajj kìrọ́ ọ̀nà lóko wà yóò mẹ́ òun náà ní kíni o ara mi wọ̀ fún ṣe hajj àti múlọ́ lápapọ̀ wọ́n yẹ bukọ́ bí ìṣẹ̀rọ̀ mi nìyí. aṣọ ara mi yóò wà lọ́rùn rẹ̀ kò ní bọ́ títí tí ìparí ìṣe ọmúra àti ìṣe hajj wọ̀tẹ̀ndẹ́rì ju àfọ̀hálù lọ ọmúra sí sí àfọ̀hálù hajj àwọn ṣe ọmúra wọn lòun náà wà kó sínú ṣe hajj tàwákò ẹ̀yọ̀ kan fún méjèèjì sàfà sẹ́yìn ìsásàfà àti mọ́lú ẹ̀yọ̀ kan fún méjèèjì eléyìí ni ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ anna musamman ti àwọn sàáyà ife ntọ́ba sáájú tàmọ́ sọ́rọ̀ tí ó padà bọ́ sọ ara nílẹ̀ kó tó di pé yóò ti jẹ ají gangan nígbà tó wà parí sẹ́ umura tán sááyù méjì ló ṣe yóò ṣe kan fún umura torí ó padà bọ́ sọ tó padà bọ́ ṣe kan mí fún ají náà torí ó ti bọ́ aṣọ láàrin méjèèjì àbẹ̀tọ́ ti ají ti rọ̀ torí pé ní kò ní bá sọ sááyù ẹ̀yọ̀kan وعند الحنفية قد أخرج حنفية أن القارن يلزمه سعيان ولن تبت هج كيران القور ونسكنه يسعى صفاء مروى مجي يسعى كفون عمره يسعى كفون حج تسيران في سوكسوكو تبت هج أن تبت قارن ثم نقني wọ́n pẹ̀rẹ̀ àdáyà ó ti rọ̀ nísìn tòbẹ̀ tọ́ba ti wípé ní irú àwọn tá a kà yẹn ni àwọn àyíká ń bẹ sí ó ti di kọ́ rínú bàbá ní pẹ̀rẹ̀ àdáyà àmọ́ tó wá lè pé láti pèlè fúnra rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà á ju kìrọ́ọ̀nù ló fẹ́ ṣe jẹ́ àdáyà ó ti kásẹ̀ ájì nìkan àyè yóò hajj òun náà kó sẹ́kí kíni o ó gba sọ ara mi wọ̀ fún sẹ́ hajj nìkan wọ̀lá yìí tí mo hu hajj yìí kò ní bẹ̀rẹ̀ àdáyà kan tọ̀ sùwọ̀n mìíràn sàmọ́tòrin wọ̀lùkìrọ́ ni wọ̀lùkìrọ́ àwọn bóò ni ìfẹ́ hajj sàmọ́tòrin hajj kìrọ́ hajj ìfọ́ àwọn ojú kan bẹ tó tún gbà wá tààrẹ bisalaye rẹ káàtì sàmọ́tòrin. umra àti hajj lọ́dọ̀ àwọn àbá ọ̀nà mẹ́rin ni màá gbà wá mẹ́rin nínú ẹyọ kan nù rẹ̀ àwọn àbá mẹ́ta tó kù ọ̀rọ̀ ẹyọ kan tá a wíwá àkọ́kọ́ yìí òun náà ní kíni o kó gbé aṣọ ara níwọ̀ fún múrọ́ ní àkókò hajj lẹ́yìn náà tọ́ba parí sọ múrọ́ o yọ bàtọ̀ ara mi lẹ̀ wà ní mọ́tà lẹ́yìn tó dúnà àyè jẹ́ àyílá abẹ́rẹ́ àdìyẹ kò ní padà sílùú rẹ̀ súnmọ̀ yàtọ̀ fi náà fi làáyà ní wà lè hajj nínú ọdún wọn bákan náà yóò fà sí kí nítorí wá sí hajj ẹ̀rọ àdáyà ń bẹ lọ́nà ìjọba fàhádà ilé ìtàwí mójúmọ́ òun àlẹ́ yìí ẹ̀ńdà àyẹ̀lẹ̀ àyẹ̀lẹ̀ òun náà ní ìpanupọ̀ wà lórí ẹ̀rọ àwọn onímọ̀ ẹ̀ wọ̀rọ̀ bí kò há sàlẹ̀ níyàtọ̀ ṣòro ntọ́jẹ́ ntọ́jẹ́ ilé yìí mọ́lẹ̀ mọ́jẹ̀mú mẹ́jọ ni aláwọ̀kọ́ àyẹ̀jùmọ́ abínà làhájì lọ́rọ̀ ọ̀nà kó ṣe ìdàpọ̀ láàrin ájí àtọ̀húnmọ́rọ́ kò mú wọn kóra wọn o ọ̀dà wọn pọ̀ oye torí pé nípìnlẹ̀ ìjà ájí ọ̀tọ̀ ìṣe ọ̀húnmọ́rọ́ ọwọ́ àtàwọn ọkọ̀ yóò ṣe lè ṣe ní iná pẹ̀lú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì sáfàrí wà ẹlẹ́kẹta fi àyàmìlú wa ẹ̀yìn nínú ọdún kan náà ó ti kó sìnkàn lọ́dún yóò àti ọdún tó bá ti mí ẹlẹ́kẹrin fi aṣòwò ìlàjì láwọn oṣù hajj tọ́mọdé àwọn oṣù míì ẹlẹ́kẹrin tẹ̀sídì mọ̀lọ́rọ̀ ọgbọ̀dọ̀ kọ́kọ́ ṣe ń mọ́rọ́ náà ẹlẹ́kẹfà aláyọ̀mù sídùá kọ́mọdé àpọ̀ mọ́ra wọn ṣé wàá sọ yìí pé ní ìṣòro tí ọba dàpọ̀ mọ́ra wọn a ti rí i pé ní yọ gbàgbọ́ ara mi á jí wọ̀ lọ́tọ̀ lẹ́yìn wọn lókè ní oṣù tó gbàgbọ́ sí umra balẹ̀ ẹlẹ́ẹ̀kejì àǹtẹ̀kùn lọ́lọ́ ọmọrọ̀ tó wà lójú àṣàkó wà ẹ̀dẹ̀ nínú mọ́jẹ̀mú rẹ̀ ní wípé ẹ̀ńtọ́ fẹ́ ti ájì sàmọ́tọ́ kó ṣe pé ní umra àti ájì ni ẹnìkan náà ló ní kéde ẹni ọ̀rọ̀ sọ ẹlẹ́ẹ̀kẹjọ ayọ̀kún lẹ́mìí wọ́n yẹ irú ẹgbẹ́ tó sáájú sàmọ́ tó wọn kọ́ kọ́mọ jẹ ara mọ́ta lóye kọ́mọ tó kíni o kọ́mọ jẹ ara mọ́ta ẹlẹ́ẹ̀kejì àyẹ́jùmọ̀ abẹ́yìn náà mo máa fi ìṣẹ̀rọ mi wá ẹ̀jẹ̀ kọ́dà méjèèjì papọ̀ nínú aṣọ ara mi ẹ̀yọ kan ọ̀yọ́rí ìlú kí ni máa jẹ mí á ṣé wàá ti làbẹ́yìn kàfún méjèèjì lápapọ̀ fi aṣọ ìlú ní àkókò hajj wọ́n lọ́sẹ̀rọ̀ ilé láti pè ní hajj kẹrọ̀ọ́. وتجيوا المسلمين وكان السلف يطلقون على القران اسم التمتع àwọn ẹni àná wọn fún mi pé ájìkì rọọmù náà ní ájìkì àmọsán kí ló bàtà nípa ibẹ lè ànà nìkọrin náà yàtàmọta àwọn bíi adá ìlú sẹyìn ní lè sábàlẹ wà nílẹ torí pé ní ẹni tó bá ti ájìkì rọọmù yóò ní gbádùn láti da iṣẹ ìdọsìn méjì papọ nínú ìrìnàjò ìrọ̀kùn bákan náà. وهذا الواجب يلي بين فيه لا خلاف بين العلماء فيه في جوازه يقول لك عاطف يا بن سيف àwọn apá kan náà wọn ní mímọ mẹta àbí wọn ni pé ní kọlẹtọ kò tọ ká ṣe ìdàkọ láàrin ajé àti húmọrọ ilẹ abisawo filhaj àbí kéèyàn fa ẹran àdáyà rẹ wá láti lé wọ́n wọ̀ ẹ́ ń dàrú bùdùnà lọ́dọ̀ tí wọ́n lẹ́ran àdáyà wọn kí ni rà fún mi tó tóbi láyé jújù bẹ̀rù wa a lè ba nǹkan mí fún ẹran àdáyà ájì tàlọ́tọ̀ àdúgbò àti bùdínà tàkúnmí ẹlẹ́ẹ̀kẹta táàgbìn náà jù tẹ̀rọ kó wa yóò fi mọ̀tò jù bí hajj òun náà ní kí ìyẹn ti kí ni o sọ́ọ́dì dàrí lábẹ́ tàmọ́tò rẹ̀ láti wà sọ̀tọ̀ lọ òun náà ní kí èyí ti kí èyí gbẹ́kọ̀ ara mi hajj tó bá wá dé mọ́tà tán pàṣẹ kọ̀ hajj àwọn ilẹ̀ àrùn ó máa fi ó máa wọ ilé hajj àti ìjẹ̀sí òmùra fún màhálà tó bá parí òmùra nǹkan yóò àbàtọ̀ ara mi lẹ̀ wà kọ́ màhálà yàrá yóò àti wà ní ìgboro mọ́tàláwọ̀ gbogbo tó lẹ́tọ̀ọ́ láti má ṣe gbọ̀nsẹ̀ ìbáwọ̀tọ̀ ara mi wọ̀ kó ti bọ́ ọ àmọ́ sí títí tí wọ́n wá gbé jáde ní yàwó wíyà.

òun náà ní ọmọrú wà lórí ẹ̀ àwọn afọ àwọn fìyà pẹ̀lú lórí rẹ̀ pàrọ̀jùmọ́ àlàkàrìkì àmẹ́lì bìdáàlì èyí tó pọ̀ jù náà àwọn afọ àníkú ní àtúngbọ̀rọ̀ lórí eléyìí náà torí pé olùkọ́ báyìí àwọn sọ̀hábà níbi nìkan ni wọ́n dáa hmm? ní àmọ́ àfa ní ọ̀rọ̀ ń bọ̀ wá ń pa rẹ̀ nígbà tá a bá débi ń rán. mọ́tàkìlì mọ́tàkìlì ọ̀mọ̀sọ́jà àgbègbè tàmọ́tún ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní tàmọ́tún ẹni tí wọ́n tẹ́lẹ̀ mọ́ èké wọ́n dé lọ́bì fún wọn òjò kó délé ọlọ́run bá bẹ̀rẹ̀ afábíyá gbèsè wọn mọ̀ sọ wípé ní ẹyí èèyàn ìnáwó wọn bá ilé tàmọ́tún ìbẹ̀rẹ̀ ọmọdé láti mọ́tàkìlì ọ̀hún nígbà tẹ̀ ń ṣe yìí òun kọ́ ni pé ní ìṣètàmọ́tún ọmọdé ìtọ́pẹ̀ ní mùtàmọ́tì òtẹ́lẹ̀tẹ́lẹ̀ àyẹ́kùn yọ̀rọ̀jù hajjani òun náà ló pé ní bí èèyàn jáde fún òun ọ̀sẹ̀ ájì fàyà àbísùwò àdúgbò àwọn ọ̀tá rẹ̀ wá sí mọ́lẹ̀ òun níjọ́ lọ àwò òmìnirọ́ àwò amúrún bí àkúrò bí ni àbí àlámọ̀rí kò dé tó máa ní ẹsẹ̀ pẹ̀lú àlámọ̀rí yẹn àtàtẹ́sẹ̀ àyàmùl àwa ti tàwáfù àti sàfà àti mẹ́rùwà àwa ti tàmọ́ sóhùn rẹ pẹ̀lú bóyá gbọ́dọ̀ tọ́wọ́ lọ́rùn rẹ lẹ̀ aṣọ ìrọ́wọ́ lọ́rùn rẹ ìrọ̀lẹ́ àyàmì ni mùsùlùmí di ọdún mi ọ̀yà hajj wa yọ hajj yẹwà ti hajj yóò sì fẹ́ràn àdáyà so àwọn ọ̀nà mẹ́rẹ̀ nìyí àwọn ni súwọ́rù àti tàbọ̀tọ̀ àwọn ọ̀nà míì tí hajj tàbọ̀tọ̀ wọn ní kékeré wọn.

inú hara mi ẹyọ kan náà ni ó wà kò ní bọ fàájì sí ìpàdé tẹ méjèèjì alákọ̀ọ́kọ́ yóò fi mọ ibi hajj wal umrah tó máa kó so pé ní ẹjọ́ bẹ́ẹ̀ sáájú àtàjì àti ló máa dà níyẹn ẹni tó tàwọn tán ilé yìí báyìí ní ti àwọn onímọ̀ wọn pa e lórí. wọ́n gbà wá sọ́dọ̀ apá kan wọ́n wípé ní irú gaba yóò lẹ́tọ̀ọ́ ilẹ̀ abisáwò ti hajj àbíkó pé láti sèǹtì ń bọ̀ wọ́n kọ́ ẹni mìíràn àdáyà lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì àyè òfin mẹ́fẹ́lẹ́ ọ̀mùrọ̀tì fún mẹ́yẹ́ ní kúlù alẹ́ alhajj òní pé ní kó ti pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọlọ́lọ́fẹ́ ló dà àwọn a. وهذا جائز عند أهل العلم بغير خلاف إلينا لتو تدع ونمي لا يسيك ونمي ريري يا وعيد الله عليها ونكني أحرمت بحج بالحج فحاضر ìyá wa aisha gbàtọ ara ní òkun fẹsẹ ájì bó ṣe di pírọdù rẹ nìyẹn anabi wọ̀nyí lọba wọ̀nyí ẹtẹbùkì ó wá ń sunkún anabi sọ fún mi ní àhìlì ibi hajj fela bẹ́ẹ̀ka ọlọ́wọ́ bá mi fún ṣe hajj ọwọ́ náà mo jẹ́ pèrè fún ṣe hajj wọ̀sùn náà yìí máa yẹ sọ́nà wùlẹ̀ hajj gbogbo tálára ti ṣe pátápátá yẹn wọ́n ṣe rẹ́yọ̀ alẹ́ àtẹ̀sùn fi mi bẹ́ẹ̀ ọ̀ kàńtẹ́gì lè kọ́ ní ìtàwáfù ilẹ̀ ọlọ́wọ́ bá wà yọ. ilé ìtàwé yìí afábíyàn ọmọ ọdún náà kọ́ òun náà ti bẹ́ẹ̀ ó sì gbà wá ọjọ́ àbí ara ọmọdé darí ibùdó ọmọ ọfẹ ti hajj ní ọdún hajjatul haruriya táwọn nẹjídà tó pé àwọn ni wọn dídà àwọn mùsùlùmí gbà wọn lọ sí ìṣe hajj àwọn onígbò náà wọn nẹjídà àwọn kọwárì àwọn ará kan náà àwọn kọwárì jùlọ nù sọńtẹ ìlọgbọtẹ pé nẹjídà àrùrí wàhálà àwọn lè fi sìn àwọn ní agbára bíi. so àdúgbò tó sọ̀kalẹ̀ sí nẹ́kùn ní àrọ̀rọ̀ nẹ́kùn ní àròríyá ó di é nínú òròyìn wọn ni wípé obìnrin tó bá ti kù sùn bí ó ṣe san ààwẹ̀ padà náà ni ó ṣe san ìrọ̀ padà ìròyìn tí ó sì dáa ó di é tòlásìkò tí wọn lọ lídìí àwọn mùsùlùmí fún fẹ hajj torí pé ní sẹ hajj dìde àti àlìjihad tá a jagun sẹsìn máa bù yáàni méjèèjì ó máa máa lọ a máa ṣe lọ́nù islam máa ó lè amò pẹ̀lú àwọn tó wájú fáwọn aláṣẹ mùmìnì aláṣẹ àwọn ọlọ́run yẹn lórí fún wa bẹ́ẹ̀rì ìmú wa bá jírí ni ẹni dáadáa nù àti kò kí nù ìlà ẹ̀yà mi sáà tálíkì àmì èdè ìgbàgbọ́ àrùsùn náà wà jàmáà nìyẹn oyè èyí ni pé ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé ní ìjọba ẹ̀yìnbó wọn wó ìjọba islam àwọn tó dó lórí mùsùlùmí náà máa lídìí àwọn ìlọgbìn tó hájí abẹ́ni tó lórí mùsùlùmí bá rán lọ. sọ́mbà tí wọ́n á lọ àwọn tó wá fẹ́ tẹ̀lé lọ sí hájí náà tẹ̀lé bàbá lójú ogun náà àwọn olórí mùsùlùmí máa lídìí ogun gbogbo àwọn tó kú gbogbo àwọn tó dókun kọ́ àwọn náà máa tẹ̀lé wọn jáde. òtí yé báyìí nìyí so hajji najida ntọ́fà hajj àròríyà ntọ́fà àti ibùdó wọn fi tẹ̀lé wọn jáde nìyẹn tó máa di pé náà wọn tẹ̀lé àwọn ọ̀wárí jáde nìyẹn ahlu sunna wal jamaa àwòrí pé kò sí o àmì kí olórí ọjẹ́ káràmbà ní kó burú káwa náà wọ́n gbé àwọn o káà ṣe àlọ́ sùn fún àwọn ọ̀rọ̀ wọ́ta so ní ayé búlùsùlẹ̀ yìí tí àwọn nàìjíríà ṣe hajj pẹ̀lú àwọn èèyàn afábùn ọmọdún náà fẹ́ ṣe hajj wọ́n sọ fún mi à ah, ọ̀rọ̀ lágbà àwọn èèyàn ní o àti ń bẹ̀rù sọ́mọ́ àdìọ lọ́wọ́ lọ́wọ́ ní ah, ah, àhá ti dáadáa ń bẹ lára nẹ́bí yìí fún yìí tọ́ba rí bẹ́ẹ̀ mọ̀sánná ìṣẹ̀lẹ̀ mo fi ń ṣẹlẹ̀ ní kẹ́lẹ́ bá jẹ́ ní mo jáde fún ọmọrọ ìpè sọgbọn ní wọn ṣe ọwọ́ ajáde nígbà wá dé ẹ̀yìn bí ìgbèríko òlu ọ̀dọ̀ pé ní máa ṣáàlù làájú wọlé ọmọrọ ìlà wà ẹ̀dùn iṣẹ́ hajj àti ọmọrọ ẹ̀yọ̀ kan náà ni. òṣìṣẹ́dùkún máa mo tún fi ní iṣẹ́ hajj mi yẹn mo ti wà óhùdì hadiyan mọ̀kànlẹ́dà yín wàá fẹ́ràn àdáyá ẹran àdáyá tó ti pé wọ́n sàmì sí i lọ́rùn fẹ́ràn àdáyá rè sábà ní tẹ̀kẹ́lídù hadiyi asọ̀kànlẹ̀ kan fi asọ̀lẹ̀ kan tó ní sí pẹ̀lú àdáyá ànísọ́wọ́sùn hadiyi kéèyàn fẹ́ràn àdáyá láti lé ẹlẹ́ẹ̀kejì ní kíni kíni kíra pé o tẹ̀kẹ́lídù hadiyi lẹ́nu kí wọ́n abí okun àbí gíní kan fi wọ́n so mìíràn àdáyà rẹ̀ lọ́rùn ìṣàrọ̀ òhùgbò pàdé àdúgbò ní inú wọn ti ra ara fún mi náà àbí lójú rẹ̀ àdáyà ń darí wà ìdókòdù hajj ọmọrọ lẹ́wọ̀ àlàtà káàfi hajj tọ̀ ọmọrọ ó ní ìṣẹ̀ṣin méjì aláwọ̀ kọ́ òun náà ní pé kó tó tó dín ìwà kìí wá òun kéèyàn fi kìí kéèyàn tó dé ayé tàwa òun gẹ́gẹ́ bí nǹkan tá a sọ lẹ́ẹ̀kan pé ní ìyẹn lè gbá sọ́hárà ní wọ̀ lásán tí o lè lánìyàn àmọ́ kó tó lè ti ṣe tàwa kù yẹn ọgbọ́dọ̀ sí ní ìdọ́wọ́ fẹ́ jẹ́ nínú oríṣi mẹ́tẹ̀ẹ̀ta. Hmm? ayọ̀ kó ní ọkọ̀ bílẹ̀ tàwa bí ẹ̀rọ àtàwọn bá sọ làtàwọn sọ bí yìí náà pé kọ́ jẹ́ wípé ní síwájú kí ẹ̀sọ́ tàwa kù ní fàhádà jẹ́ ìtúndùkọ́ ìrẹ́kẹ́lẹ́ eléyìí lẹ́tọ̀ọ́ òṣìṣẹ́ àfẹ́nà àwọn àfáǹbẹ̀ padà ń sin lẹ́yìn tàwáfù àìlè lọ́rọ̀ méjì inú aláwọ̀kọ́ láyé sí òkò lálàáfíà eléyìí kọ́ àgbà wá lọ́dọ̀ mọ́mú àtọ́ òun náà lẹ́sìn ọ̀rọ̀ mọ́mú sáfihàn àti ahmed àti àdúgbò yẹ̀sí wọ́n lè yóò jẹ́ tẹ́lẹ̀ kẹrọ ọ̀nà eléyìí ọ̀rọ̀ lè kí ní hanifa àfúngbẹ́rẹ́ hanifa náà inú ọ̀rọ̀ míì táwọn ànàbíyà sọ lórí náà lólé wa yẹ̀sí ìwé nǹkan náà kọ́bílà mọ̀tí àrùbá àṣọ kó tó di pé ní èèyàn ní sáwùkù mẹ́rin bí chánẹ́lì ẹ̀rìn mẹ́rin oná ní kíni ọ̀la láti àfihàn tẹ̀lé nǹkan bẹ́ẹ̀. màá yóò fún ìwà bíi hajj wàyẹ́dùkúlà àlẹ́ wàyẹ́dùkúlà àlẹ́ àlùmọ̀ oríṣi ẹlẹ́ẹ̀kẹta nínú súwọ́rù kẹrọ́ọ̀ ọ̀nà kọ́tà wọn fi hajj kẹrọ́ọ̀ òun náà ní kí ni o kéèyàn gbàtọ̀ ara mi wọ̀ wípé òun fẹ́ ti ájì tí wàrà tí wọ́n fi ọmọrọ náà kù. wàlẹ̀ ẹ́hẹ́dì lẹ́yìn mi fi dáadé kakọ̀ wò láàánì àwọn afáàsì kí ni o wọ́n tún ní ọ̀rọ̀ bí ti gbé eléyìí náà. aláwọ̀kọ́ ni pé ní jẹ̀sí hù ọlọ́lẹ́ àti àwọn bẹ́ẹ̀ àmọ́ tó bá ṣe inú ìgbà bẹ́ẹ̀ kọ́ o wọlé kọ́ọ̀dù lọ́kọ̀ ní àtọ̀rọ̀ ìsíwájú ọ̀rọ̀ tó ti pẹ́ mọ́ mùsàfì yẹn. torí pé ní ìkànnù iṣẹ́ ìjọsìn méjì ni iṣẹ́ ìjọsìn ń rọ́ àti hajj ọ̀ọ́dẹ sọ̀fà gbé wọn sínú ara wọn kìyà sẹ́ni aláìsí kọ́ọ̀dù hajj ọ̀rọ̀ ń rọ̀ yóò mọ̀ tó pé àti àfihàn lórí pé ní àti hajj wọn ń rọ̀ ẹ̀rọ àwọn mọ́ndì ìrírí ìtẹ́ni ìṣe ìbáyìí ní ti ìfúnná níbi náà ṣe inú hajj gbẹ̀ dánàbí ṣe fàyínáwó kọ́ sóbìlì àti pé lè yíkọ́ ànábì nìkan lọ́dà ni láàyè àjùmùsọ lọ́kọ̀ ìrírí kọ̀dọ́tọ̀ fẹ́lẹ̀ ìlú ìyàtọ̀ ànábì ẹlẹ́ẹ̀kejì láyà tí kò kọ́ lálàáfíà mọ̀lọ́rùn mọ́lìkì mọ́mọ́ ahmed ìsọ́sọ̀bùnú ọ̀rọ̀ àwọ̀ èdè àbúfáwò ìgbìmọ̀ mùsùlùm lọ́mìnà ọ̀yọ́ sọ pé ní wọ́n wù àlàkàsọ̀ òun náà dẹ̀ lọ́la láti àjò torí pé ní àwọn ọ̀sẹ̀ òmùrọ̀ ìsàkọ̀ síbi ìṣẹ̀rọ̀ mẹ́hàjì ọ̀lẹ́kọ̀ọ́ pẹ̀lú pé kíni o kéèyàn ṣe pẹ̀lú gbé ìgbé aṣọ hajj wọ̀ fọláyọ̀ àjò ìṣẹ̀rọ̀ mọ̀lẹ̀ ọ̀mùrọ̀ ti ṣe àní kọ̀ǹsídà ìgbàdọ̀ òmùrọ̀ ọ̀sìn nìkan. àgbàdo ilé ìwádọ̀ àbá àtọ̀rọ̀ pẹ̀lú ìsìnádù rẹ̀ رضي الله عنه وأرضاه صور الإفراد بوني أجو إفراد كي أنا بقول هنا بقى بيانا ميرني على وقع أن يحرم بالحج وأداه nígbà tí ọgbà sọ ara mi wọ ara mi ti hajj nìkan ló gbé wọ hmm? ẹlẹ́ẹ̀kejì àyè òfin máa bi hajj wà dáhùn ó gbà sọ ara mi nìkan wọ fún mà bá dẹ̀lẹ̀ sọ̀rọ̀ fún mi yàtá lè nígbà tó wá parí iṣẹ́ hajj tán ọ̀sẹ̀ wá ṣe ń múrọ̀ sọlá tó di pé ní nígbà míì ẹni tí ọba ní ìdádúró ó tó di pé ní ọwọ́ bá àwọn èèyàn tí wọ́n tó sáàtì dé mìíràn ló ti wá bá wọn àbí àlùkù bùbí àárọ̀ pàtó ló ti wá bá wọn òkè àràpàlọ̀ ló ti wá bá wọn ó yẹ báwọn ní sìn so ọkùnrin màtí pé tóun náà bá ti lọ ìrọ́ọ̀mù ájì nìkan ni ó gbé ibi tí ń lọ kò ní fi ìrọ́ọ̀mù mí tọ́ba parí ṣe ájì kan tó parí ẹ̀ pátápátá ó sì wá lè mú ọmọrọ wa ó yi yé wa ẹlẹ́ẹ̀kẹta àyè sọ̀rọ̀ ìmọ̀ bí lọ́ọ́ ọmọrọ ti kọ́bìlì sọ ara mi wọ̀ fún ọmọrọ kó àwọn oṣù àjìdé bóyá ní àbí ní oṣù fi ti wá tán yóò ṣe kí ni o ẹsẹ agbára ẹsẹ agbára mi ṣe ájú ọ èyí náà kọ ọ ájú ìfọ́sọ̀ ní òun náà. ẹlẹ́ẹ̀kẹ́rin àyè ìfúnimọ̀bìlì ọmọrọ tí fi aṣọ ìlàjì òun náà ní kí ni o kó gbé ara mi ọmọrọwọ láwọn oṣù hajj fún mẹ́ta hajj àdìmẹ́jà ó máa ṣe kí ni o máa fúri yóò bọ́ aṣọ ara mi ètò lásìkò yẹn. wọ̀yàrúdù ilẹ̀ àbẹ̀làdì yìí yóò wà padà sílùú rẹ̀ èyí lọ́dọ̀ àwọn sáfẹ̀ yìí yá wọn ni pé ní ẹ̀fí ìrùdó ilẹ̀ ìmì kọ́ ẹ̀lẹ́bí nǹkan tààtọ̀ lẹ́ẹ̀kan tọ́ba ti padà sí ní ìkọ́ tó o ti kó. wàyíǹda ahmed ẹ̀rọ̀mú ahmed yusufu musafa takọ́sìrì kó sí ìrìn àjò tó máa tó lè di pé ó dé ònùkù tòmọ̀ yóò ṣe wọlé hajj fi sáfọ̀ kí ló lẹ́yìn náà yóò agbó yájò ní ìbẹ̀rẹ̀ tẹ hajj àwọn tẹ́gbẹ́ kí ni hajj ìkọ̀rọ̀ dùdú ṣe báwọn tó ti yé ayé ẹ̀sán abdul èwo ni wọ́n ti tàmọ́tọ́ ájú ìfúrọ́ọ̀d àti ájú ìfúrọ́ọ̀d èwo ni ọlọ́lájú imam maliki imam shafi afa awuzaayi abudawo wọ́n sọ wípé ní ájú ìfúrọ́ọ̀d èyí tá a bá dá ájú ìfẹ́ nìkan ọlọ́lájú nínú ìtàn yìí wọn gba ní bàbá ìwọ́n náà abdullahi muhammad náà sọ̀hábà nàbí ẹ̀rọ ọ̀sùnmọ́n ẹ̀rọ jáde ẹ̀rọ àfáwọ̀ ibùdó mọ̀sùlùmí àti ibùnà mọ́rọ̀ àti àwọn aisha abu hanifa àtàfà sùfẹ́lù sáwúrí àtàfà ishaq dọ̀rọ̀ hawaii àfà mẹ́sàn-án àfà mẹ́rin wọn ni ìnlẹ̀ lè fi rọ ọ̀nà afdol ká gbá níyàn hajj àti umrọ lórí aṣọ ara ní ẹyọ kan ọlọ́ọ̀lájú sáńpẹ́ lájú fi rọ ọ̀nà mọ́mú amúlù muhammed wọn ni àtàwọn tó ń wọn fi rọ káṣẹ tàwọn tó ń lọ́lọ́lájú tó o bá ti kúrò láti ní kóòtù rẹ pẹ̀lú àgbà àrùn tó o bá ti kó ọlẹ́ gbọ́dọ̀ parí fẹ́ ọmọrọ tán tọ́kọ̀rọ̀ tí wọ́n á dásìkò ìfẹ́ hajj àyàmù tẹ́lifíà kọ̀rọ̀ àgbàdo hajj òun ló múlò lọ́jọ́ eléyìí tá a wí yìí wọ́n gbà wá lọ́sọ̀rọ̀ ibùdó ọmọ ibùdó abẹ́ẹ̀ ibùdó sùlẹ̀rì yàwó ayéjà àbá hasan bọ́sọ́rí ọ̀tọ̀ ọ̀hún àfẹ́ alimaru bí àbí alimaru àbí yìí alimaru bí náà ni lọ́dọ̀ ìmọ̀ ahmed ó ní ìsáàkọ̀ ní hadiya tó bá mẹ́rin àdáyáwá láti lé fálẹ́kì rọrùn afdal fọ́dà níyẹn méjèèjì papọ̀ lọ́dà jù wàyí ńlá mi yóò sèhè yẹsọ kùrù tí ọ̀ bá ti wá mú wá láti lé fatamọ́tò afdal kó ṣe tàmọ́tò lọ́dà kọ́kọ́kọ́ ṣe wọ́n múra kó mọ́tí àbí mọ́tí ahmed bẹ́ẹ̀ nǹkan sí anahu ìdá afọdà hajj àti safari onípe tó bá kú onípe sí ìrìnàjò lọ sí maka nítorí hajj nìkan wọ̀lọ́ ọmọ tó fi sáfọ̀rọ̀ ó tó wá sí ìrìnàjò fún mọ́nà lọ́tọ̀ fàhádà ìfọ̀rọ̀ afọdà mẹ́ta mọ́tọ̀ irú ògbóná tó báyìí ọ̀dà fún kó ṣe tàmọ́tọ̀ lọ. نص على ذلك غير في غير موضعه أصل لي لا يبي في سايكان أقوى لا يبي وانتو wọ́zẹ́kẹ̀rọ̀ wọ sàbù irú ẹ̀ náà làwọn ọmọlẹ́yìn rẹ̀ ti sọ bí àfa àlùkọ́jà àbúyá aláfíìsà àlèkìlì ọ̀rọ̀ ìlú ọ̀tàn wọ̀kàdáríkà na na abi wọ́kọ́lá aydan ọ̀sọ̀lẹ́ ìbọ̀sí ní àwọn sọ̀hábà wọ́n fẹ́ ṣe ìfọ̀rọ̀ jáde lọ́mọ́ká fún tẹ̀ hajj nìkan kó mọ́ fi nǹkan mí fún àwọn olóko bẹ́ẹ̀ bí afa ọmọ rògbò pàtó wọlé lọ́nu wọ́n rọ̀ wọ́n fẹ́ràn nǹkan báyìí kéèyàn ṣe ìrìn àjò míì ń lọ. lèyẹ̀kún lè hajj sáfàrọ̀ àlàhídá kó lè ṣe ó ṣe ìrìn àjò lọ́tọ̀ fún hajj ó ṣe ìrìn àjò lọ́tọ̀ náà fọ́ òun mọ́rọ́ wà ahmed abu hanifa ọ̀rẹ́ ìlú imam ahmed àtàgbọ́ ànífàtà àwọn míì náà ìtàbà ó sọ ààbà tàfi ìdáàlì wa wà lọ́dún yìí mi hajj àbí pé wà lọ́dún yìí níbẹ̀rẹ̀ ọdún wà ṣe wúmọ́rọ́ padà sílé padà padà hajj. wàṣàhábù hajj ìfọwọ́dù alàtàmùsùn wọ̀rìkìrọ̀n wọ́n wá ìfọwọ́dù yìí ju lọ àbí àti kíni o àti lọ. sèkò tó sọlẹ̀ kan sí yín fún tèmi àníyẹn lawo afọdẹ hajj àti sàkùrọ̀ tọ́ba sẹ́yìn àjò hajj lọ́tọ̀ wà lọ́wọ́ mọ̀rọ̀ tàbí sàkùrọ̀ ó sì àjò mọ́nà lọ́tọ̀ tọ́wọ́ afọdẹ mìíràn mọ́tò àti mùjàrọ́dà eléyìí dáa ju mọ́tò àti àpàdà yọ lọ́tọ̀rọ̀ bìkìláàfin mẹ́rin afọdẹ lọ́mọ̀rọ̀ tàbí sàkùrọ̀ ọ yàtọ̀ sí ẹ̀ńtọ́ da ọmọrọ̀ àti pẹ̀lú ìrìnàjò ثم قدم في أشهر الحج متمتعا لين متولى الحج وتوقع دعوة تبرئة المتعة فهذا له عمرتان وحجة على وحجة فهو وحجة فهو فهذا له عمرتان وحجة وأفضل إليه بقى نسي يوم جو مرة من àti hajj ẹ̀yọ̀ kan ló ń lé eléyìí lọ dáadọ̀ èyí ló gbé ní ọkọ̀ wá ṣe wọ́n mọ́rọ́ oye ó kó sókè ní ọkọ̀ wá ṣe wọ́n mọ́rọ́ wá padà sílé nígbà tó kò sọ ájì wa dé ó wa padà wàá padà ọkọ̀kọ̀ wá gbé ara ìlú mọ́ráwọ̀ nígbà tó wá parí sọ mọ́ráwọ̀ tán tó sọ tó wá di àyàmù tẹ́lẹ̀ wíwá ọjọ́ tó wá gbé ìṣòrọ́mù hajj wọ̀ ní ojú kíni méjì àti hajj ẹ̀yọ̀ kan lè ani ìtumọ̀ ẹ̀mí ló sì yìí tó bá bẹ̀rù pé ní á ah, kíní kan lè padà dáhùn gúnlẹ̀ láti mọ́ lè parí iṣẹ́ ìjọsìn ájí àbí ọmọdé ọ̀fẹ́ ṣe ayé ìṣẹ́rù tó ẹ̀ńdá ní ọ̀rọ̀ kó ní mọ́jẹ̀mú nígbà tí wàá gba fara mi lọ́wọ́ fàyàkúlù ẹ̀ńdá àfẹ́lẹ́yì kọ́ wa sọ nígbà wàá gba lọ́wọ́ wípé ní in hadisa ní hadisun tí adé ni mọ́lẹ̀ kan bá dé mọ́lẹ̀ tí ò fàmàhálì àyẹ̀fọ́ àyẹ̀fọ́ ibi tí wọ́n ti gba sọ̀hárà ní ìmílẹ̀ ìsọ́wájú ní ìmọ̀lẹ̀ fún náà. torí ìgbà tí àwa ayéṣà pa àwọn akọ́nàbà ní wọn sí ó ní pé ànábì wọlé bá bùbá àwọn ọmọ ṣùgbẹ́ yìí kàkọ́ láti bùbá ní òjijì ọlọ́run ìní orídù hajj wa ana ṣàkíyà ànábì mo fẹ́ ṣe hajj àmọ́rẹ̀ mi ànábì ní hajj wa olùgbé mọ́jẹ̀mú lẹ̀ yí pé iná mahali àìsù adìsátìní ibi tí wọ́n ti bọ́sọ̀ ara mi lè fún parí sẹ́ ájì ibi sáré ọba ti kèlé ni mustapha fúnra alẹ́ yìí afanukọ̀dé lórí kọ́lá bùtùmí ọ̀rọ̀ tí mo rọ̀ lọ ibi tí tèmi ọ̀kọ́lá balẹ̀ yẹnu tí wọ́n sọ kó ṣe kini afẹ́ kó ṣe kini kó ní mọ́jẹ̀mú sínú àníyàn rẹ̀ tí ọba dà wà ilà fàlà tí ọba ti bẹ̀rù gbọ́dọ̀ kọ́mọ ní mọ́jẹ̀mú o jẹ́mu àmì àkàbà eléyìí tá a ti báyìí nìkan àwọn làbáyọ̀ ọlọ́run yà níbi rẹ̀ wíwá ọ̀rọ̀ àwọn àbá àwọn ó ṣe kíni o àwọn ibi ṣàkójọpọ̀ láàrin gbogbo ẹ̀ ọ̀pọ̀ bàbá tó sì mí wọ́n sọ wípé ní wọ́n á mẹ́mẹ́ ńlá ẹ̀kọ́ fún mi náà ìfẹ́ yàrá òkú ẹ̀kọ́ ìlú sí i ẹni tí ọba fẹ́ wù pé adáni gúnlẹ̀ kí wọ́n dáhùn gúnlẹ̀ láti má parí tí ẹ̀gbẹ́ fún un fàìnáwó láyé bági láwọ̀ ìṣẹ̀lẹ̀ ìwọ́n níbẹ̀ ọ̀lẹ́tọ̀ kọ́ lọ ní mọ́jẹ̀mú kankan torípa nígbà sọ́lá nígbà tá níbi ìdíkùn náà parí rẹ̀ kọ́ àníbi ànábì ò tún wá kọ ẹnìkankan láti kọkọ gbogbo èèyàn láti pé ní kí ló kí wọn ní mọ́jẹ̀mú fún iṣẹ́ àníyàn wọn tí wọn fẹ́ ṣe pàtàkì gbé ara mi wà ìnáma àmọ̀rọ̀ bí ní dubá àtàbí ń tẹ̀sùn bẹ́ẹ̀ yìí dubá àlànàmì ìfọ̀ láti kó ṣe olú bẹ́ẹ̀ ó yé líwùdú dèlú mọ́rọ̀ torí pé àárẹ̀ ń bẹ̀ tó ṣe é. ويفيد الاشتراك أن من حفظه حادث مرة أو عدو أو سلطان يتمجى ó ti wá láǹfààní àǹfààní bẹ́ẹ̀ wípé ẹni tí adénímọ́lẹ̀ kan bá dàdé tọ́wọ́ padà dé mọ́lẹ̀ àbí adánigúnlẹ̀ kan dá agúnlẹ̀ bóyá àárẹ̀ àbí ọ̀tá àbí ọba àbí àwọn aláṣẹ ẹ̀ka náà níbi ni wọ́n dá agúnlẹ̀ ni wọ́n náà àwọn zálí anìláwó táhà lónìí ipe irú ẹni bẹ́ẹ̀ àǹfààní tó ṣe ni pé ní yọ̀ọ̀pá sọ̀ ara mi lẹ̀ dáadáa máa àlẹ́ yìí òní fẹ́jẹ̀ òní fẹ́jẹ̀ kankan lẹ́kọ̀ọ́ sáà amẹni sọrọtọ àtàhàlìlà sọlọ tẹmọtẹ fún wípé lùtọ tìgì ní kàmá lọ o wọn bá sọ lẹ. oye báyìí nísìnyí ẹhẹ mọta àti ọ̀rọ̀ ìṣòmínú tọba ní tọba ti wù wọn bá sọ ara mi lẹ àbí tóró ju bá láàrin jẹ wọn bá sọ ara mi lẹ ayé gbani tòmátìmọ́ òjò wọ̀nyí àti ọba wù òun wọ́n bọ̀ lẹ̀ ọ̀gbọ́dọ̀ bọ̀ ìgbà tá àwọn ọba wáyé akúnṣe ájì lọ́kọ́ tó ń lọ́kọ́ sí ara àwọn ọ̀gbọ́dọ̀ bọ̀ àwọn àfọwọ́ ní nípa ẹni tí lọ sí fúnra ara kì í fi fi tọ́ yìí. wọ́n ní wà á sí lè kìláàsì àkúwà níta fẹ́ múnú àwọn kìláàsì yà wọn ọ̀rọ̀ tó ń bọ̀ wáyé aláàkún bẹ́ẹ̀ ìjàwá zòwò wọn ló lẹ́tọ̀ wọ́n wọ́n ní mọ̀ṣúwúrò ní mẹ́sì àbí sàfihàn ilé ìlú gbajúmọ̀ ní mẹ́sì àbí mẹ́mú sàfihàn àtàní ẹlẹ́kẹ̀ẹ́ ìṣèbáàbò afẹ́ fọmọ́sì abu ahmed ilé ìlú mẹ́sì àbí ahmed àtàní èyí mọ́jà àdé àfa ibù hasi àrọ́ ọ̀bíran ẹlẹ́ẹ̀kẹ́rin nǹkarùrù akóyè akọ́ àfẹ́bẹ́ wọ̀wọ̀ mọ́jà bùn hànàfíyà wà ní màlìkíyà èyí ni mọ́jà àbí àwọn màlìkíyà àti mọ́jà àbí àwọn hànàfíyà mọ́ ti àbú hànífà tó yẹ kó dà kébi tí a lásìkò yìí. so sábà àwọn akọ̀tínú bíi ìdìnnìlá àgbàlá sùpánù kó wọ́tà ara kókó wa ní àgbọ́yé ìmẹ̀sẹ̀ ìdúbà yìí lọ hàdà ìtọ́wájú nẹ́ẹ̀sì inṣàlá àgbẹ̀ látòrí tẹ́lifíà hàdà وصلي اللهم وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن والاه وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستكفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته